odindi ọba lẹ́yìn pè ní akọ́jà. máa lé ẹ kúrò mẹ́fà sí ní jẹ́gìrì èmi á pàṣẹ o. tó bá lè jẹ́ kó wúlò tọ́ ni kí kúkú dìde kó wá jókòó síbẹ̀. ọlọ́sà máa kọ̀ díà ìmọ̀ sí wa. gbogbo wa mọ̀ pé nǹkan tí ìyọba bá ti sọ fún kábíyèsí ní kábíyèsí ń fún síta. abájọ tẹ fi fẹ́ fi tipa wọlé ọlá ẹ fẹ́ sọ èkìsá yín dìbàdí àrùn èdè yìí tí wá ti ń jẹ egun ẹ fẹ́ jó mọ̀ jẹran ọ̀gbẹ́. àgbá òfìfo ni mo ń dún tẹ́lẹ̀ tó bá ti lóminú yóò jókòó lẹ́ni tí ò sí tí ò pariwo. ẹ̀mí nǹkan tẹ̀ sọ. Ah, kábíyèsí ṣé mo lè gbọ́ ni. ìyọba mo mọ ohun tí mo lè ṣe fún adéoyè. kábíyèsí ìwọ làṣẹ wà lẹ́nu rẹ̀. ẹnikẹ́ni ò jáde kúrò nínú pálásì. má jẹ́ kán gbóhùn wa o ẹni tó hùn ọ̀gbà tàbí tí ò bá níṣòro ṣé bí lórí yín ni mo jẹ́ bàbá ọkọ mi dẹ̀ lè jẹ́ ọkọ mi ni kí n gbóúnjẹ wá fún ilé mi. àmọ́ sórí ọkọ rẹ wọn ètò fún ọ lóyún tó bàjẹ́ yìí wọn ti ń jẹ́ tọmọ ẹ̀yọ́ kúrò mẹ́ o. aṣọ tí ìpè mi bá bọ́ sílẹ̀ kò sí bàbá ńlá ẹni tó lè wọ̀. fọkàn ẹ balẹ̀ o ò níbì kankan lọ láàfin. tẹ́kí sọ fún ẹ serious matter la ń treat kò ń ṣe àsìkò tó gbọ́dọ̀ máa fi phone play game tàbí kó lọ sórí whatsapp lélẹ̀ wáì. tí mo lọ láṣẹ ìlú ṣe wá jẹ́ màámi ló fàṣẹ sí lẹ́nu kó kàn máa pàṣẹ sí ẹ lórí sáà gbogbo gbà. mo yẹ bọ́ba lọ́la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 tó bá tọwọ́ bọ ẹ lẹ́nu kí ló fẹ́ ṣe hmm? kí ló bùkún ẹ fẹ́ dà. ẹ̀mírà orí ẹ̀ yìí níwájú mi kò dẹ̀ yasọ bẹ́ẹ̀ yẹn o gbọ́rùn. ó fọṣọ mi ó mọ̀ dáadáa kò dẹ̀ tì. kí ló wá ń gbá yẹ́rìyẹ́rì. èyí nǹkan tó tó báyìí ó lè wà lórí èèyàn ó yẹ kí èèyàn máa fi pain or headache or whatever orí ò fọ́ mi rí o tani wẹ̀rẹ̀ tí mo rán ní sẹ́jọ́ lẹ ti ti ẹ̀kẹ́tẹ̀ fún ọ̀sẹ̀ mi lórí wáyà. àǹtí. máa pàkàrà àti èmi á ṣe kọ̀ǹdọ́tọ̀ ìwà á drive so simple. ó ní kó kú ọ̀dẹ́ ẹ̀ lòun tó kó sílẹ̀ ẹ̀ tó ó ṣe máa gbé sẹ́sẹ̀. ó ṣe máa gbé sẹ́sẹ̀. àkìlẹ̀ ah, mélòó la rẹ̀. bọ́lá jọ orí ẹ̀yìn kò gbéyàwó mi sẹ́sẹ̀ kó lè máa rún kọ́mọ lábẹ́. ó dẹ̀ mọ̀ pé mo forí mi pamọ́ síbí báyìí. ẹ ò tiẹ̀ bẹ̀rù mi ò tiẹ̀ tijú mi. ó ní mi lára òórùn. lẹ́nu titi ẹ tó bá dẹ̀ mọ̀ pé o lẹ́ni ẹ̀ á dákun change mind mi ní débẹ̀ dùn kó wá máa ṣe bákan mi ní láìkẹ́ o. ọlọ́ọ̀fẹ́ kú ikú kíkú kọ̀ ní pa ọ́ kọ́dà kọ sáré sáré kọ kọlu tírélà ọ̀ ní kú. èmi ni mo ní. for the past three months o ò ṣí mi láṣọ wò I need you. o ṣe ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu o ti ẹ̀yìn mi òórùn ju òkú kọ lọ. èmi òkú kọ lẹ́nu ẹ̀. ṣèbí wọn ò pè wọn lókùnkọ àbí òun fúnra rẹ̀ wá jẹ́ ọkọ̀ òkú kọ. nǹkan tí mo sọ ni wípé wàá sọ́ra ẹ di aṣọ o ti ẹ̀ sì wá wá sí yàrá mi then máa fọ ẹ dáadáa. eléyìí tó yẹ kẹ́ fi nílé àkàyè ẹ ti fi kú níwọ̀ kíni burúkú yìí tó yẹ kí ìwọ àti ìyá ẹ kẹ́ mú mi gẹ́gẹ́ bí ìyàwó tó dáa kẹ́ máa gbé mi kẹ̀kẹ́ ẹ wá gbìmọ̀ pẹ̀ fẹ́fẹ́ ìyàwó mi lèmi. èmi náà mọ ohun tí mò ń ṣe mo fi tọ́ dúdú sínú mo tu funfun síta fún wọn ni. n tí ẹ̀yin ò máa wá ti máa ṣe rí bí yọ méje pé ló kù fún lórí ilẹ̀. mo ti ṣe kọ̀ǹdọ́tọ̀ rí mo ti takara rí irọ́ ni kò síṣẹ́ tó lẹ́gbẹ̀ẹ́ inú báyìí tí mi ò ṣe rí ṣó lè jalè olè. sí òfin àti àṣà ilẹ̀ ayéró kéèyàn ó fipá bóbìnrin lò pọ̀ ẹ̀ ń bá dánrú rẹ̀ wò kí ni ìjìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ ikú ni a ní kinní kùn ó fipá bó omidan lò pọ̀ ó fipá gba àbálẹ̀ omidan a ní kinní kùn ó jẹ̀bi ikú lọ́nà méjì. ipá gba àbálẹ̀ omidan ó fi ipá gba àbálẹ̀ rẹ̀ débi pé wọ́n á dákẹ́ mọ́ ọ lọ́wọ́. èyí ni ìdájọ́ mi àwọn òròṣà. kábíyèsí. tó bá dijọ́ méje òní ẹ lọ bẹ́ orí anìkíní kùsọ́gùn. Ah! kábíyèsí o. adé ò tí ì kà mọ̀ ní ọ̀hún. ọ̀làgò. Ah, ah, adé ò tí ọmọ dájú awòrò ṣá ẹ wò mí ń lẹ́nu. ọmọ méjì náà tó ń ṣó. kò yé mi náà àmọ́ àṣẹ ọba ò ṣe é padà ní. ọmọ àgbo ọmọ wọn ni ọmọ ìgbàsí lójú ọgbà ọkọ lélẹ́yìn ẹbí lọ rí àwọn òòṣà ẹbí lè ní ju àwọn òòṣà ẹbí mo ń pa adéòtí ọ̀dájú o ọ̀dájú o. látọ̀dá ọba mànímì ìwọ ọlọ́ba fín àrọ́ba fín báyìí lọ́ba rì mọ́lẹ̀. orí mi fẹ́ pè mí ló. àṣẹ ọ̀ṣẹ́ o lẹ́nu mi ntí n bá sì wí lónìí àrọ̀ rọ̀ mọ́. Thank you. mo fún ọ láti òní títí di ọjọ́ méje nínú kọ́ ọ gbé májèlé jẹ kọ́ ọ kú àbí kọ́ ọ jáde lù. èmi àjànàkú ọmọ àwọn gbẹgbẹrẹ bíi jọlá bíi bíi tẹ ọmọ àwọn kẹmbẹrẹ bíi. kábíyèsí o fífi pàápàá tó fẹ́ bínú ẹni wọgbọ́n tí mo fọ̀ táwọ̀ dọ̀dọ̀dọ̀ aláṣẹ ìlú ní sọ̀rọ̀. ajé ọtí àdìsá ò jagunlabi dán ọ lóhùn èmi ọ̀tọ̀dá lọ gbá ní yọ̀gbà àpapọ̀ òfin ọmọlápáyà òfin mọ̀làkàlàkà fẹ́ ní ẹ̀sán rẹ̀ gbọ́n ojú mi èmi ọ̀ lọ tí mo bá tún dúró lu ayéró lẹ́yìn ọjọ́ méje gbajá fún mi wọ́n jẹ́ káwọn aráàlú òun ni ọ̀sán ọ̀sán pa ní ọ̀sẹ́gun <laughs> ọmọ àlèlè yìí mo yọ̀ǹda rẹ̀ fún yín <laughs> èmi ọ̀ lọ o àmọ́ kí n tó lọ gbogbo ìlú ẹ tẹ́tí mọ lọ́rọ̀ ládìjọ o ládìjọ olórí adéòtí tí mo bá gbé ọ̀kan ọmọ dá lóhùn ládìjọ o àwọn ọmọ mi méjì tí ń bẹ láàfin ọba bá ń tọ́jú wọn pápá bá wá kún abánitọ́mọ ó kó nǹkan mi ránṣẹ́ sí mi o fúnmi náà ọba ló mọ̀ ń bá wí. eléyìí ìṣọba. mi fún Me bí ọba ṣebí àtọ̀dá kò sọ òòṣà bí ọ̀sọ́ òòṣà kò sọ́ba èmi ọ̀sẹ̀ dáná pé kí lábàá pa àpò. kábíyèsí bí ìgbà tẹ́ ń fàbùkù kan mi ni ẹ dákun ṣé òkú ọdún mẹ́ta mi máa wá sí àjòjì sí yín ni kó tó di pé ẹ dórí àlefa mo ti ń bá yín gbèsè kárùn rẹ̀ mọ́ lọ́wọ́ rí ni tẹ́ wá béèrè lọ́wọ́ mi pé báwo ládébòmí àtẹ̀gbọ́n rẹ̀ ṣe jẹ́ ẹ ẹ mo lọ ju ọgbẹ lọ́dọ̀ àgbẹ̀bí ni. pariwo mọ àwọn òòsà ọ̀pọ̀ ọlọ́mọ méjì láàfin ń bo làwọn ọmọ àwòrò òòsà méjèèjì wà. kábíyèsí ẹ dákun kí lẹ fẹ́ káwòrò òòsà ọsàn ṣé ẹ rò pé oníṣègùn tó tegun apá ó lè tó torí ni ẹ dá lóhùn sẹ́yìn ò mọ̀ pé ní àná lára ń ta ni kábíyèsí. ẹ rò dáadáa tí mo wí fún yín jọ́ tẹ̀ǹdájọ́ ọkú fọ́mọ àwòrò ṣàṣà ẹ dáadáa òun o àwòrán wà dúró ó mà wá dájọ́ ọkú fọ́mọ rẹ̀ lójú ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. olórí n tó ń sọ yé mi ò ń sọ̀rọ̀ bíi pé dání kan lára láàrin èrò ń gbèrò àbí wọn náà wà wò dáadáa á ní kinní náà sórí òjò tó sùn yìí ibi tó fẹ́ lọ sí yìí ò dáa o adé ò tí rò owó o róóré o ọ̀rọ̀ yìí ò lẹ́yìn tálọ́ bá lọ àbò ó bọ̀ o. wọ́n mọ̀ ọba ni mí ọba sì ba lórí ohun gbogbo. ó ba lórí ohun gbogbo ẹ rò dáadáa òun rè o ẹ rò dáadáa òun rè o lójó lẹ́yìn o mo wí fún yín o. olúwa mi. ẹ̀yin àgbà ẹ má kọ̀ yìí sí mi ẹ̀yin lẹ́nilẹ̀ ẹ̀yin lẹ́nìlú ẹ̀dá lọ́hùn ah, ọmọdé ilé tí fìdí ìgbálẹ̀ gbálẹ̀ àgbà abẹ ní ọ̀fọ́hùn ọmọdé ilé tí fẹ̀yìn síbí bubẹ̀ àgbà abẹ ní ọ̀fọ́hùn ẹ̀dá lọ́hùn àwọ̀ ẹ̀dá lọ́hùn ìgbà kẹ́rin yí báyìí ti fọwọ́ tilẹ̀ ìgbà ọlọ́run ẹ̀wù ní yín dín fọwọ́ tẹ̀gbọ́n ògiri dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ báyìí ẹ fọwọ́ tì mí. ẹ̀yin awọ ẹ má jẹ́ kí ìlú yìí owó máa lórí o. ọjọ́ lóbìnrin pọ̀ òdòdó orí ìbàdà. orí adé ó gbè. kábíyèsí aláyé o ṣé ẹ rí wíwá àwa awo sí àyè lónìí láti mọ ibi tí ẹ̀yin àti olórí tẹ́ bọ̀rọ̀ tá a yín sọ torí pé ọwọ́ ìpẹ́ ṣàkékè omi gbóná ìpẹ́ lẹ́nu àti pé bàbá àgọ́dọ̀ finá sórí òrùlé sùn kábíyèsí ó léwu. ara ń tàtàn dání kò sí ní tó ṣẹlẹ̀ ẹni àná báyìí lára ń ta èyí ò sì ní gbọ́dọ̀ ọkú rẹ̀ kọ́mọ́tara mo ló ṣèwọ̀ kí ni ìpàdé ọlọ́jà àtẹ̀kútẹ́ ilé ẹ bá ń gbé yẹn wọ ẹ̀yìn awo. kábíyèsí mo lọ lóhùn. gbogbo tó bá wà ń jọ ọ̀rọ̀ ìpátá ni kẹ́ ẹ sọ fún wa nítorí pé àwọn onígbàwọ̀ ń gọ̀. ìlọfẹ wà ní ẹkùn sí. kábíyèsí olúwa mi ẹ̀yin náà mọ̀ wípé òfin tó ní ká gbẹ̀mí ẹni tó fi idà pààyàn òun náà ló mú ọba o tí òun náà wọn awo àti aráàlú rẹ̀ dùn kẹ́sì máa wá wò ó iná ń bẹ lórí òrùlé láàfin. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kábíyèsí ẹ tẹ olórí ìlú dáadáa tó bá lọ jẹ́ sí pé ọmọ àlè lórí ìlú àṣàfin ó kọ àgbè yóò dìbò. ẹ̀yin awo kò sí agbẹ́yẹtọ̀ agbẹ́rẹ́lé àdùkọ́ṣetọ̀ àdùkọ́ṣetọ̀. Ah! olóyè gbogbo bá a ti bá kábíyèsí sọ̀rọ̀ tó a bá wọn sọ lóhùn àwo kódà a tún bá wọn sọ lóhùn fẹ̀ gbogbo bá a ti ń jọ bẹ̀bẹ̀ sókè ní gbàgbà ibi pẹlẹbẹ ló mọ̀ fi ń lélẹ̀. Eh. kábíyèsí ò rí èsì kan pàtó báyìí fún wa. Eh, ẹ̀yin awo ọ̀rọ̀ yín ò mi o bí n bá ló yé mi rán mu pa sí ẹ fẹ́ kí kábíyèsí sọ ohun tí ọmọ ni àbí kọ́ mọ́ parọ́ mọ́ra rẹ̀ ẹ gbọ́ mi ṣé ẹ ṣe ìwádìí ni àbẹ gbọ́ láti ibìkan pé àwọn ọmọ tí ń bẹ láàfin wọn ìsọmọ kábíyèsí ńgbà tí ọba ti wá rí ẹ mọ́ gbàgbé o ọlọ́gbọ́n tí ó bá tàkìtì ọ̀bọ iwájú ní ògbólódùmarè o àmọ́ olóyè sẹ́yìn náà rántí ohun tó dìrọ̀ mọ́ ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn dáadáa. n tí ń bà mí lẹ́rù lórí ìgbésẹ̀ tẹ́ ń gbé tí sì ń dá mi láyà nù. torí kò sóòótọ́ ọ̀rọ̀ kan bó ṣe lè mú kéré mọ́. kò burú ó ti kọ lógì mi a sì fọ́ ń kọ̀rọ̀. ìgbà kan láàyè. ẹgbẹ́ ẹ̀ kí ló. ẹgbẹ́ ẹ̀rẹ̀ nìkan. ah, ah nìkan kò fẹ́ pé èmi ti lè mú mọ́. Hmm, ṣùgbọ́n èmi wá fi òye wò ó pé àbí wọ́n ti gbé aníkìníkù gbọ́dọ̀ bò mí èmi táwa gọra wá sí àyín wá sí àyín ò bẹ́ẹ̀ dúró bẹ́ẹ̀ ah n bò mọ̀ pé ọ̀nà kan ṣo tó kọjá lọ sínú túbú rẹ̀ ibi wọn wá fẹ́ gbé gbà bí wọn bá gbé aníkíníkù lọ pa gẹ́gẹ́ bí ìlérí tiwọn o tí ò sì ní í ṣeé ṣe ọ̀nà iná ni wọ́n fẹ́ gbà wọ́n sì kàtàkùn tiwa ń bí ẹ wo bí ọ̀rọ̀ kan ní sọ sí mi lọ́kàn pẹ́ẹ́pẹ́ pẹ́ẹ́pẹ́ ọ̀tá àdá nǹkan kan wà tó dá èmi àtàrí tó dá lójú tàdá. bí èèyàn bá dán owó láyé nílùú yìí bó wọn bá ní kíní kù ìlú yìí ó dùnà kẹrù tó dùnà gbúgbúrú bí ó bá rí bẹ̀rẹ̀ pa mí. mọ́lẹ̀ jìnnà burúburú yóò di lẹ̀lẹ̀ àmọ́ mo wá wo kinní kan ah, wípé bóyá ká kúkú pààrọ̀ aṣọ ọrùn wa hmm? ká wá mú ojú wa ká fi nǹkan bò ká kúkú wá ya lutúbú bàbá ya lutúbú tán ká wá gbé aníkíníkùn ká gbé jáde ah! bẹ́ẹ̀ ni inú láṣẹ inú ah! láṣẹ. kóńdó kí ló fi ń ṣe é bí ọmọ ejò yìí bá a bá ajé tó mu kó tó gbé aníkuníkun síbẹ̀ hmm. ah, ẹ̀sán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bíbà lásìkò yìí tó tún wá gbé aníkuníkun lọ hmm. ó ṣàì mọ̀ pé ẹ̀sán ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah, wọ́n nílé ń wọ̀ ẹ́ mọ́jọ àdéhùn o. ọ̀rọ̀ ló sọ yìí ah, àmọ́ ẹ wá a ní sùn a sì ní wo bá a ti máa sóde. So tọ́jọ́ méje péré ẹ wá gbọ́ ẹran ti sọ fún àtòrí àti abẹ pé àwọn ni òde kan ló ẹ ká má sùn ká má wò. ní kí n ṣe sọ̀rọ̀ a sọ bí títí dìgbà tí wọ́n fi lérò pa wọn lé anẹ́kẹ́ni kan lọ́ba wọ́n sì bá wọn bí sóye àmọ́ kẹ́ dúró déédéé kẹ́ dúró dáadáa gbogbo tó lé kálukú yín ló dání kẹ́ ẹ wúlò ní o. kálukú padà sáyé kẹ́ dúró dáadáa bẹ́ẹ̀ bá rẹ́nikẹ́ni tó bá rẹ́rìn tí ó dáa ẹ wò ẹ ní nǹkan lára ẹ dà ń bọ̀ olùgbogbooro ẹni bá tẹ́yìn bá tètè gbé ọ̀bọ wọ̀gbẹ́ ọba kò ní wọ̀gbọ́ tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ lọ́gbọ́n àlè wà láàfin ìlú ayéró ewu ńlá ni o ewu ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o gbogbo ìta àti ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ késekése ni kásákásá ń bọ̀ bàbá késekése. àtàlẹ́ ìdákùnrin ò láṣẹṣẹ ọ̀nà wo láàgbè gbà láàfin yóò kó dòwò ọ̀rọ̀. kò sàgùjà lọ́mọ̀ pẹ́ àfi kí wọ́n bí kókó rèébi tó wà àfi kó máa lè kó má dọmọ ọkọ sílé àgbàlagbà ni yín ṣe bá gbà tẹ́ńdà nírú wa fi ń sọ pé kára ó lè bàbá o màmá ẹ pẹ̀lẹ́ o kọjọ́ pẹ́ ẹ ti mọ̀ ṣáájú mi ẹ mọ̀ pé ọmọ àlè gbọ́dọ̀ dùn nínú ilé kọ̀ọ̀kan nínú ìlú kábọ̀ torí ká wá sọ pé àfihàn bá. òótọ́ ọ̀rọ̀ ṣàfàdà rẹ̀ torí ẹ̀ náà la ṣe tọ̀ wá nítorí pé a mọ̀ pé ọmọ àlè kankan ò gbọ́dọ̀ tó ní ìlú wáyé abẹ́lẹ̀ ń ta sí ààfin ìwọ náà ni ó dákun kọ́ dábọ̀ kọ́ bá wa wójú tó ọ̀rọ̀ rẹ̀ bí báwo nítorí pé ìwọ ni bá ìwọ làwọ ìwọ lọmọràn tí mo ń gbé ní ìkarahun ẹgbẹ́ ọmọ kó ṣe jáde bò ní ọmọ àlè ìwọ ló lè bá wa ní sí dákun àbíọ́nù àbí. olùdó wa ló ṣe fún mi ṣe é. kábíyèsí aláyé wa ìwé àdóró. àwọn odòrìṣà ooo ọmọládé àwọn odòrìṣà àwọn ọ̀gbẹ́ni ooo wọ́n máa wọ lọ́kùrọ̀ ooo ìwé àdó àwọn odò oṣù mọ́ríró kò mọ́dùbúlẹ̀ ọ̀rọ̀ gangan là ń bọ̀ sùn àwọn kò sùn mórí ró kó mọ dùbúlẹ̀ òró gangan là bó sùn áwò. ẹ̀yin ibi àríwí ọmọ mọ́rì tàwọn méjèèjì. kábíyèsí hmm? ó dẹ̀ dá yín lójú pé bílẹ̀ rí wọ́n mọ́. àgbà tí mo lè sọ ọmọdé. ẹ ń gbà bí wọn ẹ̀yìn kùlé olórí àgbà òun rè àwọn kòkòtà ẹ̀dá rè ibi àríwá rè. ó bá wá jẹ́ bẹ́ẹ̀ ni kábíyèsí. Hmm? ẹ yẹra fún wa. bíi ti bó ah! ẹ̀yin awọ ẹ mọ̀ sílẹ̀ ẹ ń bá pòde òní gbẹ̀yìn agbowòran ó ṣe èèwọ̀ ẹ ilẹ̀ tó bá sì tójú ilẹ̀ ẹni sú ilẹ̀ irin bò gbọdọ̀ ṣòro rìn ẹ tójú oníkà mẹ́sàn-án rẹ̀ ká. kàbíyèsí awo àwọn ohun awo tá a fẹ́ pè ní etí ọmọ tuntun gbàrò ìyá díẹ̀ fún wa. eégún lélẹ̀ mi náà ti wò túra lẹ́ ẹ fọkàn balẹ̀ ẹ pé kínní ìlójú mi kábíyèsí ẹ súnmọ́ bí ẹ bọ́ sí. ọ̀run mélòó ló gúnrégé ifá ló gúnlé àgbáyé àgbà bàbá mi àgbọn mẹ́rẹ̀gùn fíkọ̀fíkọ̀ ló gbàlẹ́ àjọ ọ̀run mélòó ló gúnlé àgbáyé àgbà bàbá mi àgbọn mẹ́rẹ̀gùn fíkọ̀fíkọ̀ ló gbàlẹ́ àjọ ọ̀bọ̀ládé òun ló gbà gbogbo ọ̀nà àwọn òkè ìdèrò akọ́nilápá ní sọmọ ògùn lójú ló lọ́wọ́ ìjàre lálá bẹ́ẹ̀ ni kò ní fẹ́jú bẹ́ẹ̀ ni kò mìíràn kù bẹ́ẹ̀ ni òṣè ń lé kúrò láwùjọ wọ́n ní ẹjọ́ lóúnjẹ ọmọ jẹun ẹ̀ lọ. ọ̀pá tẹ́lẹ̀ làwọn ni mi kú ọ̀pá tẹ́lẹ̀ làwọn ni mi àrùn amúnimì lórúkọ tá à ń pekú amúnimì lórúkọ tá à ń parùn ìkírí àríkíá lọ́ọ̀ ọ̀pá tẹ́lẹ̀ kọ́ má gbé wá mi lóyún. igbó ni mo dé ogún wa jogún ohun alájogún mi kì í sóhun a kì í gbọ́ ohun alájogún mi kì í sóhun a kì í mọ̀ mo jà ní mo pẹ́ yẹ̀ òun èyí tọ́ jíjí tí mo jí mo bẹ́ ìwé sáàsẹ̀ níbi tí gbẹ́ngàn fá jíjí tí mo jí mo bẹ́ ìyàn tutù nínú níbi tí gbé ń dìbò jíjí tí mo jí mo bó rẹ̀ fẹ́ dùn ó fẹ́ dàgbà ń bọ́ ó kó ẹsẹ̀ ẹsẹ̀ níyàwó wọn mú ọ̀pátẹ́ rẹ̀ wọ́n fi jòyè olú wọn mú pápá ìdákùsà wọ́n fi jòyè sàmù wọ́n mú akíntóyè wọ́n fi jòyè sàrò àwọn ni wọ́n dífá fún ikú tẹ́lẹ̀ ọmọ ìdùnnẹ̀rẹ̀ nítorí sáwọ́ àpá ọkọ̀ tìlà méjì tọ́sà ó ní wọ́n mọ̀ sí àwọn ṣe wọn ò ní àwa ṣe àṣẹ wà àṣẹ wà kábíyèsí ìbílẹ̀ rí wọn mọ́. n tó dá n lójú ni ìbílẹ̀. tó bá jẹ́ wípé ọ̀gẹ̀rẹ̀ ilẹ̀ afọkọ́lẹ̀ yìí alápò ìkà tó bá jẹ́ wípé ìgbín ni kábíyèsí adéòtì lórí ibi àwọn ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ sí ó yẹ ìgbéra ńlẹ̀ kẹ́ sáré tètè tètè tètè tètè tètè tètè tàǹpà kẹ́ jọjú sí mi bí ti mo wà yìí. Eh, abíọ́bùnmí gbọ́njúbọ́lá lélẹ̀. ẹ káre kábíyèsí ẹ kú ọ̀rọ̀ ọmọ orí adé àgbè yìí ẹ jẹun ọmọ tìyín. <laughs> ẹ̀yin bí ọmọ yìí tó bá jẹ́ pé lóòótọ́ òun ló jẹ́ pé kábíyèsí adéòtì òun ló rí yìí mọ́ bí tó dẹ̀ jẹ́ pé kábíyèsí ló bí yín ó yẹ gbéra sọ. So ẹ bá ìbàdí ọwọ́ mi níbi tí mo wà yìí. tó bá jẹ́ wípé orí adé kábíyèsí aláyé níwà abadé òtí ọlọ́bí yín nítorí pé etí tẹ́ kọ sí mi etí ò ti dẹ̀ra etí tó ń gbọ́rọ̀ àtọ́jú yín tó yìn ríran mo fẹ́ kẹ́ ẹ máa fi wo mi etí tó gbọ́rọ̀ mo fẹ́ kẹ́ ẹ fi gbọ́rọ̀ tí wọ́n sọ kẹ́ ẹ gbóhùn awo tó bá jẹ́ pé kábíyèsí kan ló bí yín ẹ gbéra ńlẹ̀ kẹ́ ẹ dìde kẹ́ ẹ ṣubú dé kẹ́ ẹ dẹ̀ fọ́. kábíyèsí hm? awo kí ni ìmọ̀ ti fẹ́ máa rújú ó ti fẹ́ máa pè lóru ẹ awo ẹ méjì ó rújú hmm. ẹ méjì ó pè lóru ibi lèmi mo ní ibi àrìmọ́ ibi mo rí mọ́ èrè torí ẹ̀ la ṣe fà mí sí i. kàbíyèsí hmm? kí ni ìtẹ́fẹ́ máa rújú. àkó gbọ́dọ̀ rújú ó ti fẹ́ máa pè rúru kò gbọ́dọ̀ pè rúru. ẹ awo kàbíyèsí kí ni ìyẹn ò gbọ́dọ̀ rújú kò sì gbọ́dọ̀ pè rúru. ẹ̀sùn ó dá yín lójú gan pé bó ṣe yẹ kẹ́ ẹ̀ pé gan lẹ̀ ń pé kínní. gbàdà. torí ntí mò ń kò sọ bẹ́ẹ̀ ni kò sì sọ bẹ́ẹ̀ kọ́ kàbíyèsí. Mm, ẹ tọ́ bó ṣe yẹ tọ̀ n tẹ́ sọ ni pé àwọn ń parọ́ nù tó bá jẹ́ bẹ́ẹ̀. ẹ̀yin bí ọmọ méjèèjì tó bá jẹ́ pé lóòótọ́ olórí lábíjọ òun ló bí ọmọ tuntun méjì sílé ayé tá a yọ bí ọmọ méjèèjì látara wọn. ọ̀yà ẹgbẹ́ àrílé kẹ bọ́rọ̀ mi ìdọ́gba. kábíyèsí ọ̀yàdé kì í ẹ kú làásìgbò rí yèyé ẹ gbà mí wọ́n ní tọ́mọ bá ríbi lóde bàbá ẹni làṣàbà tọ́mọ bá gàgbá kò lọ́nà yeye ẹni làákégbàjarè lọ́ba torí yeye ọmọ báyìí ní gbọmọ yèyé ẹ gbà mí lórí làásìgbò yìí. kábíyèsí ẹ kú làásìgbò ẹ kú ogun àfọwọ́fà ẹ kó ogun obìnrin kí làwọn ọ̀ṣọ́rọ̀ wá wí kábíyèsí. orin kan náà là ń gbọ́ ibi ọmọ kò sọ̀rọ̀ wọ́n ń ju àdá rẹ̀ ó kéé gbà gbà báyìí pẹlẹbẹ báyìí ní ìfi lélẹ̀ ibi ọmọ ò sọ̀rọ̀. Ah, ẹ àwọn kí ló lọ rí sọ. yìí ẹ gbà mí olórí ó pè mí mọ́ lọ́mọ àwọn ìṣòro àtàwọn awo wọn pé bẹ́ẹ̀ kọ́ títa ni wọ́n gbà náà gbogbo àwọn tó wà lẹ́ ẹgbà mi. kábíyèsí agbọ́n ń sẹ́ ìkarùn tó ń sẹ́ àmójú olóko rẹ̀ kàn kàn dúró. kábíyèsí. olówó yẹn gbà mí ẹ mọ́ pò mí ràn. kábíyèsí hmm? kí ṣọ̀pọ̀nà tó gbọmọ yóò kò sùn yóò pẹ̀fọ́ ẹ máa wá lọ àfipadà ṣeun ẹ máa lọ ọ̀dọ̀wọ́ ìyá àgbààgbà o. ọ̀dọ̀wọ́ àwọn tó nílẹ̀ kábíyèsí kábíyèsí o kábíyèsí o. àbísọ̀gùn hmm? pé kábíyèsí kọ́ ló bí adébọ̀mù àti mọ́júbọ́lá tó sì ń bẹ nínú àfẹ́. Hmm. ó yẹ ẹ wọlé kí ni tọjọ yín bẹ. kí ni tọjọ yín bẹ láti jọ jọ ọmọ àìláàfin kẹ́mi kẹ́mi tọ́ ọ lè lóyún tí ò lè mọ ọkàn. ṣé olórí yẹ kó dá lẹ́bi àbí kábíyèsí tí wọn lè ṣe. ara rẹ̀ ló ṣé o ti bá sọ̀rọ̀ yìí. àwa ni fífi apá ọ̀tún. àwa ni fífi apá òsì. àwa ni fífi apá ọ̀tún. àwa ni fífi apá òsì àwa ni fífi apá ọ̀tún. àwa ni fífi apá òsì. àwa ni màá fi màá fi rìn gidi. tí n ti ògbóró ọ̀run bọ̀ wá sílé ayé. àìjẹ́lọ́ àìjẹ́kọ́ àdáwọ̀ jẹ̀dọ̀ èèyàn má bì í. àwa lẹlẹ́yin jú àánú àwa nìkà àwa lèké àwa la fọbajẹ. bí gúnyán gúnyán bá gúnyán àfi kó fi tàwọn obìnrin ṣe. bí roka roka bá ń roka àfi kó fi tàwọn ìyá ṣe o. ògbó inú àwọn obìnrin. ìfowópamọ́ iṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́ àfihàn. olórí lábíjọ wo àwọn obìnrin rèé o ta ló bí àwọn ọmọ rẹ méjèèjì wọ́n ní ìtàlórí àṣẹ gbọ́njú bọ́lá àtàdébùn. ẹ̀yà kò kí n ṣe jẹ́ mi náà kábíyèsí mi. kábíyèsí bíi ibo. mo ti fẹ́ kábíyèsí ó ti pọ́dún mẹ́rin àbọ̀ kí n tó mọ̀ pé mi àti kábíyèsí ò lè ṣàbí àmọ́ fúnra àwọn ẹ̀dá òkùnrin ṣàánú mi. oko làásì ó ọ̀rọ̀ ọmọ ò adáhùn ṣe tó lọ bá kò kúkú purọ́ fún ọ ọmọ bẹ lára rẹ ṣùgbọ́n kò sọ ọmọ lára ọkọ rẹ o. ìyá bíi ti bò ó. arábìnrin àyàfi tẹ ẹ bá pínyà torí tọkọ rẹ fẹ́ gba obìnrin láyé wọn ò lè ṣàbíamọ fún. ìyá ẹjọ ẹ dọkùn ẹ bá wọn nǹkan ṣe sí i ọmọ bàálù ayé ló lọkọ mi ilé ọlá sì lọkọ mi ti jáde kábẹ́ wá nǹkan ṣe sí. bẹ́ẹ̀ ni ìyá. omi ò ọ̀ọ́ta ò ọlọ́mọ yọyọ. ẹ ṣeun ìyá. arábìnrin. ó yá. Oh, ìyá ọkọ rẹ ńkọ́. ìyá ọkọ mi kí ni àtọkọ mi tó fẹ́ra wa òun ló lórí agba tí filẹ̀ ṣaṣọ́bóra. arábìnrin ara làásìgbò tó ń bẹ nílé ọlá ni òun tóun yorùbá fi ń sọ wípé ilé ọlá léwu kí ìyá ọkọ rẹ tó jáde láyé ó ti gba nǹkan tí ń dán lára ọkùnrin èyí tó wá jẹ́ tọkọ rẹ o yóò ti gbà á yóò ti fi ra orí ìtẹ́ bàbá rẹ̀ fún ọ torí iwájú rẹ̀. ọmọ nǹkan tèmi ó gbà ní wípé fọmọ baálẹ̀ kò wọkàn mí ojú bá ń lọ o. Ah. Oh. ìyá hmm? tí n bá wà fọmọ baálẹ̀ báwo ni ó ti dé lórí lọ́la. <laughs> ẹ máa gbóbìnrin ó pẹ́ láyé ojú rẹ̀ ò ní rí ibi kan ló fọwọ́ mú bẹ́ẹ̀ ẹnu kò fọmọ baálẹ̀ kò dán lọ́mọ láyé tàbí kó tó lórí láàfin kó má gbọ́ pa kan ló fọwọ́ mú bẹ̀. omi o ọta o. ẹ ṣeun yèyé. ọmọ ń bẹ lára yìí tèmi ń wò yìí kódà ó ti ṣe abiyamọ rí tó bá ti lè gbà láti súnmọ́ pẹ́rẹ́ ọ̀ wàá lóyún kọ́dún yìí tó parí o. ẹ dákun láyè ìyá ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ ò yé mi o ọ̀tọ̀ ni tó pé kí wọ́n á tẹ̀lé òun ṣe nìyí o. ìbọ̀dà òun náà ni. náà ni kí ni èèwọ̀ ìyá èmi ò lè ṣe o ìwà ọ̀dàlẹ̀ lèyí tẹ́ pé kémi ò wù ú obìnrin ọmọ ọba abẹ́yìn ò gbọ́ pé wọ́n ní ọ̀dàlẹ̀ balẹ̀ kó ẹ bá dalẹ̀ ọ̀bàlẹ̀ lọ ni ẹ foríjì mi wọn ò lè ṣe o. Ah, kódà tó bá kúkú ṣe fún náà ọmọọba náà ló ṣe ìrànlọ́wọ́ fún un àbí. ìyá ọ ẹ ẹ foríjì mi kò ní bọ́ sí i ah, ah, ṣé mi ò jẹ. àbíbó o. Ah, obìnrin ló dá obìnrin lè ké baálé ilé tí ò tí kú obìnrin rẹ̀ ò ṣe tá àti pa nẹ. bẹ́ẹ̀ àmọ́ ṣá o obìnrin lè tó bá sì démi náà ni yóò ṣe jù bẹ́ẹ̀ lọ. ó kàn jẹ́ pé mo bọ́kọ jìyà mo bọ́kọ jìṣẹ́ mo sì fẹ́ jọrọ ọkọ kí n má sobìnrin dàjẹ́ nù ilé ni. àmọ́ kí ló dé tó fi mọ lórí ẹyọ kan. wọ́n wò pé kí n má bàjẹ́ yálé ọkọ pé kí mo ṣe sí kejì ẹ̀dá wò. wa lóbìnrin tí hmm. wọ́n ń pè lóbìnrin bẹ́ẹ̀ni ọgbọ́n inú wa báyìí ó ju ti ọkùnrin lọ bẹ́ẹ̀ni àmọ́ bóun ló ti wá ṣe é tí bí ọmọ òfin wá tàṣírí rẹ fáwọn. dákun mo mọ pa èèyàn o àwòrán ṣàṣà nìkan ló lè sọ o. àwòrán ṣàṣà. lọ́balọ́ba ẹ̀yin ládéládé orí adére mo gbórúurú ẹbọ báyìí mo bá wọn rù mo sì pé ẹ̀yin ìyá mi ò ṣòro mọ̀nìkà kí ni mo wá ṣe tí mo fi wá dàrú mọ́ mi lórí ta mo ṣẹ̀. Papa mi àdìsá adépépá. ìyálòde ẹ gbogbo ọ̀rọ̀ tí àwọn tí wọ́n kẹ́jọ́ wá tí wọ́n gbé kalẹ̀ ọ̀hún náà láti gbọ́ yìí èmi lè fẹ́ àṣẹ sí. kábíyèsí o ní tèmi ní tèmi èké ìtẹ́ bá ti sọ ọ̀hún làbẹ́ gé. kábíyèsí o nígbà téèyàn wò sùn sùn sùn tó sọnà sóko lóko nítorí pé ó fẹ́ pa ẹ mọ́ ẹ mọ́ ẹ mọ́ kábíyèsí ẹ rí kó ti dé onítọ̀ ní gbèsè ńlá nù ó ti pa nù kábíyèsí o ẹ jíròrò kojú ìjìyà rẹ ju ìpa mẹ́ta. ọ̀dà ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín bó ṣe yẹ orí gan-an náà lẹ́wí o àmọ́ bẹ́ẹ̀ kọ́ la á ṣe é ẹ mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ òun lè so máa ránṣẹ́ ẹ rí ẹni tó rè é pẹ́ mọ́ gẹ́gẹ́ bí ìyálòde ṣe sọ ẹ mọ́ làṣà lásán débi tó rè é finá sóko olóko ebi nípa ẹ ọwọ́ rẹ̀ dilẹ̀ nù tó bá ṣe pé ó ní iṣẹ́ kan lọ́wọ́ gbòógì tó sì ní ohun tí ó jẹ ó ní máa lẹ́mọ́ lásán làṣà kiri débi tí ó lọ sọmọ́ sóko olóko bá a ṣe nì. ẹ rí oko mi ti ń bẹ lókè mọ́sán tìbí tí kòkó pọ̀ sí rẹpẹtẹ wọn ẹ pín in sí méjì bá dáa sí méjì apá kan rẹ̀ ẹ gbé fún ẹni tí wọ́n dáná sọ̀kò rẹ̀ tí ìyàlóde pé wọ́n ti pa áyé ẹ gbé fẹ́yìn ẹ yóò lè jẹ́ ó padà bọ̀ ayé ṣe rí àbọ̀ tó kù nù lẹ́hùn ẹ gbé fún ẹni tí ń lẹ́mọ́ kí hmm, tó lẹ́mọ́ títí tó rè fi lọ sóko lóko bó bá rí òun jẹ torí ṣẹ́ṣe tó rọwọ́ mú lọ ẹnu tó sì jẹun tó yó ní máa lẹ́mọ́ kiri ẹ bá sì ṣe yún ni kò jẹ́ bó ṣe jẹ́. àtàndá ọmọdé ń ṣe ọ́ gẹ́gẹ́ bí ìbéèrè tó dúró lẹ́ẹ̀kan tó bá jẹ́ ìwọ lọ́ba tí wọ́n kó ẹjọ́ òun wá bá ẹ lọ́ọ́ ṣe. kábíyèsí ìdà òfin yóò bẹ̀rù ẹ̀ lẹ́sẹ̀ ni èèyàn torí pé ó fẹ́ parun ó kúnná sóko lóko ẹ sì fi irú ẹni bẹ́ẹ̀ lẹ̀ kó máa lọ àti pé òfin ìlú wa sọ pé ẹnikẹ́ni tó bá ba dúkìá onídúkìá jẹ ìjìyà ńlá ń bẹ fún onítọ̀hún bẹ́ẹ̀. lóòótọ́ ìjìyà ńlá ń bẹ fún ẹni tó bá ṣe wẹ̀ àmọ́ ṣé o rí irú àwọn aláìní tí wọ́n kẹ́jọ wọn wà mọ́ kò sí dábẹ́ torí rẹ̀ mo ṣe pé kókò kò kúrò nífẹ̀ẹ́. kábíyèsí hmm? káwá gbà pé ẹ lo ìdà òfin bó ti tó àti bó ti yẹ ṣáwọn aráàlú fẹ́ mú ìsìn ni. tani ọ̀run iná nínú bàbá ta níjọ kọ́ wọ́n bọ́ àmọ́ bá a bá rán ni níṣẹ́ ẹrú àtàndá a máa fi dọ́mọ jẹ́ ẹ̀ pé ó àtàndá ó dá mi lójú pé bọ́ba bá wàjà ìwọ ló bọ́ sórí àpèrè àwọn bàbá bàbá bàbá rẹ̀ àmọ́ bó o bá dórí àpèrè tán ṣàgbára lò má jẹ́ kí ìdà òfin rẹ̀ ó máa jẹ́ pípa ní lójoojúmọ́ nígbà gbogbo jẹ́ kó máa jẹ́ dídẹ́rù bàyàn láti yí ẹni tí bá ṣe wúlò padà sí rere sọ̀gbọ́ ìsìnbọ̀ ọgbọ́n àgbọ̀yé bàbá. wá ṣe tìlú ìfitúmọ̀ lórí. kábíyèsí olúwa mi o kábíyèsí o ọjà mo wà lóòrọ̀ yìí o ìyàwó mi bá ránṣẹ́ sí mi lónìí àwọn adigunjalè ti délé o wọ́n ti kó wa lẹ́rú wọ́n kó wa lẹ́rú o kábíyèsí ìgbà tí wọ́n débẹ̀ ìgbà rí pé alágbàro wa ni lórí burúkú yìí òun ló kó wa ní gbogbo nǹkan orí ẹ̀ mo ṣe ní ká mú wa. bá lè mi ah, n sọ pé kó wa lẹ́rú ó kó wa lẹ́rú Ah, kábíyèsí olúwa ni o lóòótọ́ alágbàro wa ni ṣùgbọ́n iṣu kan ló jí wà ní oko balẹ̀ ìgbé pápẹ́ sì mú lẹ́sẹ̀ ibi tí pápẹ́ ti mú lẹ́sẹ̀ tí mo ti ránṣẹ́ fi ọkọ mi bẹ́ẹ̀ ló dé bá àwọn ọlọ́ba yọ. ẹ yá wa olè ló lè ọmọ jẹ àti tó múṣu kan àti tó kó gbogbo olè náà gbogbo rẹ̀ a sì ti mọ̀ pé ń bá jalè ńlẹ̀ ikú lèrè rẹ̀ àmọ́ yá béèrè kí ni ìdí tó fi ṣe ń tọ́ ṣe kábíyèsí ẹ dọ́pẹ́ ṣàánú mi kábíyèsí kò jẹ́ pé mo dédé jí ṣùgbé àmọ́ sá ara ìyá àgbà mi ni ò yá ó sì ń lo oògùn kan pàtó tó yẹ kí wọ́n lò ṣùgbọ́n kábíyèsí ó ní tó bá jẹ wọn nílé lògùn yìí lórí ìbùsùn wá bá wọn nígbà tí mo bá wọn roko tán pé kí wọ́n dákun kí wọ́n bò mí níṣu ẹyọ kan kí n lọ rèé ṣe fún ìyá àgbà mi kábíyèsí ọba sọ pé tó bá di ní ọ̀la kí n wá gbà á àmọ́ kábíyèsí tó máa fi dọ̀la ó ti bọ̀ torí èmù ṣe padà lọ láti lọ mú iṣu ẹyọ kan kú ní kábíyèsí ẹ ṣàánú mi. èyí ni ìdájọ́ mi ẹ̀yin ẹ̀ṣọ́ o kábíyèsí o ẹ ti mọnú túbú dédé àsìkò báyìí lọ́la lẹ́wà sílẹ̀ kan mọ́ ẹ lọ́lé àmọ́ ẹ wá níṣẹ́ kan tá ẹ ṣe lórí rẹ o ṣe ẹrẹ́sẹ̀ rẹ̀ títàkùté gbéhùn ẹ bá ń wá ta gúngún tó bá dáa tó gbẹ tó jọ́sọ̀ ẹ máa bá ń ré sójú egbò lóòrèkóòrè ẹ máa bù sí i bẹ́ẹ̀ bá ti ń bù sí i tẹ́rí pé ń ta mi sókè iṣẹ́ ń ṣe nu tó bá wá tásìkò yìí lọ́la ẹ bá ń sílẹ̀. ẹ ṣe kọ́ bí ìṣe. ti ṣe ṣe ẹ jẹ́ mọ̀pọ́mọ̀kẹ́ péré nìyá yìí ni ọ̀rọ̀ wá dọ̀sán mẹ́ta tó ṣòro ó dìbí àgbọn mẹ́ta àgbọn mẹ́ta tó ṣòro ó dìbí ẹyin mẹ́ta ẹyin mẹ́ta tó ṣòro ó dìbí idó mẹ́ta ó wá dìdó mọ́ lọ. kábíyèsí ń dàbọ̀ àwa náà mọ̀ pọ́mọ́kọ́ ṣoṣo ìyá yìí àwọn alálẹ̀ sì ń gbọ́ ẹ bẹ́ẹ̀ bá tiẹ̀ pé mo pa ọba ni mí mo pa lórí ohun gbogbo àmọ́ kí lòfin ìlú wa sọ lórí olè bẹ́ẹ̀ bá yẹ̀wò dáadáa. mo wá ṣe. rẹ̀ òjì ń lò kú òun sànú ó sì ọwọ́ ọlọ́dẹ. kábíyèsí dákun torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ tó ní kìmí nù. ìyá nígbà tí a gbé ẹjọ́ ìṣọ̀lá dé ọ̀dọ̀ kábíyèsí ọba adéòtí wọ́n jẹ́ kó mọ̀ wípé ìṣọ̀lá jẹ́ ọmọ ọmọ ṣoṣo ló sì wà lọ́wọ́ yìí ọ̀gbìn á kì í mú orúkọ alájà kápá ó bá rí kan fún ìṣọ̀lá sínú ìdúró ojú egbò tí pàkúté ti mú ìṣọ̀lá orí kan mọ̀ bu ata gígùn sí lóòrèkóòrè kó lè mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa. Ah, mo rí ọmọ òkú òrùn wọ̀de ṣọlá. Ah, ìyá àgbà bí ah, ìwà ọ̀kárí. ìyá àgbà ló dé ẹ bá ti pè mí kí n wá lọ rè gbé e. n kò ṣe pé mi náà mo rán an ṣẹ́ èyí lèmi náà fi wò pé èyí tí ń fi jókòó lásán kí n lọ rèé gbé igi yìí pápápá kọ́ ọ lè wá dáná. ìyá àgbà ní ti èmi tí mo mọ̀ pé èmi tí mo lọ pọn mi èmi náà ní gbé gbogbo èrè ò tí ì tó mi sí i ẹ́ ìyá àgbà ṣe wá àdúrà kan tèmi ń gbà sí elédùà òun ni pé kélédùà ràn mí lọ́wọ́ kí n dàgbà kí n tójú bọ́ ìyá àgbà ń kọ́lé fún yín ìrànlẹ̀ fún yín ìyá àgbà ètò rẹ̀ sí fún yín pẹ̀lú ṣé ẹ rí gbogbo nǹkan tí bàbá mi ò lè ṣe ìyá àgbà ní ìṣèjọ. ìyá àgbà ìyá ah, àgbà káàrí. ìyá àgbà ló dé ẹ bá ti pè mí kí n wá lọ rè gbé e. n kò ṣe pé mi náà mo rán an ṣẹ́ ìyún lèmi náà fi wò pé èyí tí ń fi jókòó lásán kí n lọ rèé gé igi yìí pápápá kó lè wá dáná. ìyá àgbà ní ti èmi tí mo mọ̀ pé. oṣù lórí oṣù mo ti sìn ọ́ tó gbogbo tí mo ní mo fi sìn wọn bá ní ṣe ni mo mọ̀mọ́ ń ṣe o sì lajú rẹ sílẹ̀ ọba adéòtí sì kọ léyàn ó sì fi ìwà burúkú ó sì fi pa lọ. adigun yàgbà èmi wọn ni mo bá rán ní iṣẹ́ rẹ a bá ń fi tọmọ jẹ ni adéòtí ò mọ̀ fi tọmọ jẹ́ṣẹ̀ tiẹ̀ ah adéòtí mo ṣe dáadáa. kàní adéòtí. òòṣà olórí oṣó ìwọ náà dáa. ìyá àgbà ìyá àgbà ìyá àgbà ìyá àgbà ìyá àgbà ẹ jẹ́ ká ṣe sùúrù o òòṣà lásán ẹ jẹ́ ká ṣe sùúrù o. o sì lajú rẹ̀ sílẹ̀. Si bí mo ti fi gbogbo nǹkan lé ọ lọ́wọ́ tí mo fi ń sí ọ̀tọ̀ ó dá ibò mọ̀ wípé omi di arúgbó gbọ́dọ̀ kọ́lẹ̀. Ìṣọ̀lá. ojú yín mọ̀ sí padà. yàrá yàrá. Ah! ṣẹ́yìn ẹnu kí ni wọ́n lálẹ́ ọba díòtì ó sì tún fi òfin orí padà gbà. àbí. ẹ̀yin olóye ìyá ìkànfẹ́ tì mọ́ lọ́rùn ni èmi ò sì wá dájọ́ fún un tí mo tún ṣàrú ẹ̀ mo ti mọ́lé lápẹ̀rẹ̀ nǹkan rẹ̀ kó mọ́ dàbí ìgbà kan ti mọ́lé mo ní rẹ̀ ló ti lè kíkẹ́ náà lè kàn gbọ́ngbọ́n ó sì àkànwò mi. Ah! bàbá mi sì wí fún mi tó ẹ̀wà àgbà tí ọ̀bá ṣẹ lówùúrọ̀ yóò ṣẹ lọ́jọ́ alẹ́ mo wá lu ìdà òfin ìdà òfin tí mo lù ọba bò lọ. Ah! olùrìlà bí ń jọ èyí náà ó tún sọ mí dàgá alẹ́ ọwọ́ aṣọ médejò tó rí kọjá lórí àpáta tí ò ní pa rárá. bí wọ́n bá mọ̀ gbé lọ́hùn tí wọ́n bá mọ̀ fà lọ́sì èmi náà ó mọ̀ mọ́bi tí wọ́n wù sí lọ́tọ̀. ìwọ olórí. Ah! olórí. olórí. Ah! olórí. 哼。 bàbá yín. ọmọ adégoróyè ó nílùú táwọn bàbá òun tú yìí ọ̀hún ọ̀fẹ́ mọ́ adégoróyè lọ́mọ adéṣakè adéṣakè ọmọ adéṣàwẹ̀ adé àti ọmọ wọn ó nílẹ̀ táwọn òṣàtúfọ̀hún òun ọ̀fẹ́ mọ́ ẹ̀yẹ ọ̀ṣẹ́ wọ́ndé gbogbo ẹ̀mí tí ń bẹ láyé pátá ẹ̀kú ọ̀tẹ̀lẹ́mì ayé rotu kátẹlẹ̀ ní ìtútù èṣù láàrin ògiri oko ẹ̀bọ̀n àti ìjà látọ̀ ọgbà ajọ́ngọ́lá ọkùnrin ọlọ́láàrin ẹ̀gbà ọ̀fì ọgbẹ́lọgbẹ́ gíga tẹ́bọ̀lága lójú ẹ̀mọ́dún ẹ̀bọ̀n àti látọ̀ bá ṣe adéòtí ló ní fún ọ ládìgbò lóòní jáde ó ní fún ọ mọ́lẹ́pọ̀ nìrọ̀jú ọbẹ̀ mọ́lẹ́pọ̀ lọ́jà rẹ̀ onírọ́ mọ́lọ́kọ̀ ọ̀yá rẹ̀ làdí ó ní fún ọ ládì káyọ̀rọ̀ ó tú kí wọ́n tẹ̀lé mi wọ́n sọ fún pọ́lọ̀ tí ìjókòó ara rẹ̀ yàtọ̀ lọ́dí afọ ayé níjọ́ ayé lọ́rẹ̀ jẹ̀bi ọ̀run ni ayé ọ̀run o ẹ wá wo gbọ̀ngàn fẹ́ sọ. eriwo ṣe alóye o dúdú lẹ́yìn ayé túbọ̀ mi ní jẹjẹ lẹ́yìn àwọn òmùlẹ̀ o olówó nínú kó ó gbọ́dọ̀ ọ̀run bàrí yàrí rí ìyàwó òkè ó tún mọ gbọ́dọ̀ ọ̀run bàrí yàrí ìyàwó. oúnjẹ tó ń ṣe ń lẹ̀. mi baálé mi. mọ́lẹ̀ ọba rẹ̀ kọ́kọ́dọ̀ tí rú mìnìmìnì ọ̀yá o ọ̀yá òrìrì tí dẹ́gbẹ́ dáná àjàlá o àjàlá jẹ onímọ̀ọ́rọ̀ mọ́rímọ́rí alámọ̀tí mọ́rí ọmọ gbogbo ayé ọ̀sà Ọbàtálá Ọbàtálá ẹ̀ǹdẹ́ ẹ rò wá gbogbo ayé ọ̀sà ẹ tẹ̀lé mi ẹ káwọn èrò òlú yẹ tẹ̀lé mi ẹ rí mọ̀ǹdẹ́ ẹ ọlọ́yẹ o lóòdì lẹ́yẹ yẹ fún bá mi ní jẹ́ lọ́lẹ́yẹ fún. mi ò má ní àtàlẹ́ ẹ bá sọ ọ́. gúúsù oòrùn o ìlà oòrùn. látàlẹ́ ni ọ̀gẹ́rẹ́rẹ́ làgbẹ́ tọ́gbọ́ ìlẹ́yìn ọ̀gẹ́rẹ́rẹ́ ẹni tó sàkí kọ́mọ́ fọ̀hún sọ́jọ́ ẹni tó sọ́jọ́ kọ́mọ́ fọ̀hún sàkí wọ́n ní ẹ bá sàmì ẹsẹ̀ yìí ìgbéyìí sàmì ìgbéyìí ọ̀dọ́rọ́ wọ́n ní ẹ bá sàmì ẹsẹ̀ mi ayé yín lọ́sẹ̀ mi ayé ọ̀dọ́rọ́ wọ́n ní ẹ bá sàmì ẹlẹ́sẹ̀ mi ìgbín yìí lọ́sàn ní ibi ọ̀lẹ́jẹ̀ ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ o ńlá gbọ̀ owó ẹ̀tọ́kọ́ ẹ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́rẹ́ ẹ̀wọ̀n máa wọ́n wọn bọ̀ ọ̀gẹ́rẹ́rẹ́ ẹ̀fọ́mi ọ̀gàlè ẹ̀bọ̀dọ̀ mọ́kù ẹ̀fọ́mi ọ̀gàlè ẹ̀bọ̀tọ̀ mọ́ga ìrọ̀mẹ́yẹ ọ̀gẹ́rẹ́rẹ́ o làgbẹ̀ wọ́n tọ́kọ́ ẹ̀ lẹ́yìn ìrọ̀mẹ́yẹ nímú mi sálẹ̀ sòlò ìrẹ́ fúfú lẹ̀lẹ̀ ní ìṣojú ọ̀run rọ̀bì ọ̀rọ̀ ìgbàgbọ́ òdì gbèrò abíafẹ́ ni yóò lọ sàájò tí ó bọ̀ bíafẹ́ ni tí ó lọ sàájò tí ó wálé mọ́ ọ̀gẹ́rẹ́lẹ́ o ọ̀gẹ́rẹ́lẹ́ o ìlà oòrùn ìwà oòrùn àdìwá o gúúsù o ẹgbọ́ tẹ̀lé mi ọ̀gẹ́rẹ́rẹ́ làgbẹ̀wọ́ tọpọ̀ ẹ̀lẹ́yìn ọ̀gẹ́rẹ́rẹ́ ìrọ̀lẹ́rẹ́ nínú mi kan lákòó lò ó ìrẹ́kùn kùdẹ̀dẹ̀ ní ìṣojú ọ̀run rọ̀bì ọ̀rọ̀ ìgbàgbọ́ ní gbèrò bí abẹ́ni yé lọ́ta àjò tí ó bọ̀ àbí abẹ́ni yé lọ́ta àjò tí ó ní yé mọ́. gbogbo làásìgbò tó ṣẹlẹ̀ yìí àwọn tí abọ́ rẹ̀ kókó láàrin ìlú ẹni tó kúkú ẹni tó yèyè hmm. bàbá àgbà ṣe àlàyé fún ọmọdékùnrin yìí pé a kì í lo agbára kọjá bó ti yẹ níwọ̀n ìgbà tó jẹ́ pé Elédùmarè tó ní ìbẹ̀rẹ̀ àti òpin agbára lọ́wọ́ kì í lò bẹ́ẹ̀ táwa ni àwa ènìyàn ẹlẹ́ran ara lásán lásán tó jẹ́ pé erùpẹ̀ ni wá a ó sì padà di erùpẹ̀ àwọn àlọ́ agbára bíi ìgbà tí kò sí ẹni tí yóò bí wá hmm. àbọ̀ lásán fọmọlúwàbí òfin ló wà lóòótọ́ ló jẹ́ pé ìlú tí kò sí òfin ẹ̀ṣẹ̀ ò sí ṣùgbọ́n àwa ní aṣọ òfin òfin kan ló ṣe wá tí ó túmọ̀ sí pé kò sí ohun tí ò ṣe yí padà òfin ìlú wa. lórí ìyẹn lẹ́tọ́. báyìí là á ṣe àṣà nìyẹn. ohun akàn nípa láwùjọ tí ó yọ ẹnìkan sílẹ̀. a òfin nìyẹn. láì sí òfin ẹ̀ṣẹ̀ ò sí ẹni tó bá ṣẹ̀ ni ó fi mú dánrin. ṣé ẹ ti gbọ́ o. の